لكم أيها الناس حتى لا تتخبتون في فهمها ومعرفتها ولم يخفى في القرآن حقارة الحياة الدنيا ومذلتها كما هو في قوله تعالى زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب وقال عز من قائل إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتيكم أجوركم ولا يسألكم أموالكم وقال تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة والحرث والأنعام والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المهاب نجد في هذه الآية المذكورة أن الله سبحانه وتعالى حقر الدنيا وأذلها ودعا عباده إلى معرفة حقيقتها أنها ذليلة حقيرة من تمسك بها يكون حقيرا في الآخرة وإن لها في الدنيا وكذلك وصف نبينا محمد صلى الله عليه وآله وسلم حقيقة الحياة الدنيا وذلك حينما مشى على شاة ميتة يجرونها فأشار النبي صلى الله عليه وسلم أصحابه إليها فقال أيكم تحب أن يكون له هذه قالوا لا أحد منا يحب أن يكون هذه له فقال إن هذه الشاط الميتة كانت الدنيا أحقر عند الله منها فقال الرسول صلى الله عليه وسلم لو وضعت الدنيا في الميزان وبعوضة في جناح في وجناء البعوضة في ميزان آخر إنما تزن عند الله جناء البهودة أيها الناس اطلبوا الدنيا بقدر ما ينفعكم فيها وابتغوا الآخرة في هذه الحياة الدنيا قال تبارك وتعالى ابتغوا فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك هذا وقف الله أترى إكيولون وأتي غيره فواسواجه النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́ ọlọ́run kó fi kó fi gbogbo lápapọ̀ ọlọ́run bá ó ṣàlàyé ayé fún wa ni a ṣe mọ ayé ìṣẹ̀mí ayé tà ń ṣe yìí lò nítorí kó bá lè yíwa yékéyéké àwọn ayé oríṣiríṣi ọlọ́run ti jí kó yíwa pé ayé yìí o nǹkan yẹpẹrẹ lọ́dọ̀ wọn ọlọ́run ọba nǹkan yẹ̀yẹ́ náà ni ayé tí a bá ń sọ pé ayé ayé ayé ìtumọ̀ rẹ̀ òun náà ni gbogbo àwọn kìràkìtà tí ó ń kálukú wa tàbí ayé yìí ọlọ́ọ̀bá azza wa jal ó jẹ́ kó yé wa nínú suratul baqara aya 212 ọlọ́ọ̀bá ni zuyina lilladhina kafaru alhayatu duniya olúwa ní ṣe rí sẹ̀mí ayé yìí àwọn kìfìrí ní ma ń jọ lójú sẹ̀mí ayé ma ń jọ kìfìrí lójú púpọ̀ jù kọ́dà wa yaskharuna biha

fọ́ọ̀kọ̀ọ̀hùn àwọn ni wọ́n wà lókè àwọn kèfèrí yẹni pé kèfèrí wà dánwò yẹyẹ ń jọ yìí wallahu yarzuqu man yasha bighayri hisab olúwa níṣẹ́ tí wà rí gan iṣẹ́ ní ayé ìgẹ̀ mi ọlọ́wọ́ bá mú kàn máa ń fún tó bá wù mí ní arziki tí yẹmọ ayé bọ́lọ̀ ìṣàlàyé rẹ̀ fún wa nínú ayé al-Qur'an ni nusratu muhammad ọlọ́wọ́ bá ní innamal hayatu dunya olúwa ní ṣe rí sẹ̀mí ayé yìí wa olúwa ní náà ń bá kí wa in tó wà nílé ayé tó wá ṣe pé ní ẹn tó wà nílé ayé ní ìgbàgbọ́ tí a tún jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ ọba olúwa ní yu'tikum ujurakum olúwa ní kálùkọ́ gbẹ̀san rẹ̀ ọlọ́wọ́ ní wala yas'alukum amwalukum amwalakum bákan ọlọ́wọ́ ọba wà ní bíyín láti ṣèṣirò àwọn iṣẹ́ tẹ́ bá ṣe àbí àwọn dúkìá yín bá ní látara so ta'ala ya kọ́ran change kìíní yóò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tún sọ nínú al-Qur'an ó ní fama utitu min shay'in famata'ul hayati dunya olúwa ní gbogbo nǹkan tí bá fún yín báyìí lé ayé famata'ul ọlọ́ni wa ma 'inda Allahi khayrun wa abqa olúwa ní àmá oore tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ní ọjọ́ gbìndàl kìyàmà òun ló dára jù òun ló ṣẹ́kù jù lilladhina amanu fọ́nà tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ẹni tí ó bá fẹ́ gbé ayé tà ní pé ó ráyé gbé òun náà lẹ́n tó bá gbé ayé ní gbígbé tó ṣe pé ìrànkan alkiyama ní gbogbo ọlọ́wọ́ bá ní wabtaghi fima ataka Allahu daral akhirah olúwa ní wọmìnìyàn ẹ ma wá níbi nǹkan tọ́lọ́wọ́ bá bá fún ọ ma wá alìkìyàmà níbẹ̀ wala tansa nasibaka mina dunya àmọ́ má gbàgbé ayé o yẹn ni pé ṣiṣẹ́ aláàlì tọ́lọ́mbá kádàrá tọ́lọ́mbá ní kò rí alkiyama wahsin kama ahsanallahu ilaik ṣe dáadáa gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe ṣe dáadáa fún ọ ọlọ́wọ́ bá tó dáayé subhanahu wa ta'ala òun náà ni ń ṣàlàyé bí ilé ayé ṣe rí lọ́dọ̀ ẹni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo yìí pítẹ bá rí òun náà ní ń banújẹ́ sí àbí ayé ní ń bínú sí èèyàn sí irú ẹniyàn kẹmọ̀ pé ìṣesí tọ́lọ́wọ́ bá sọ nípa àwọn kìfìrí ni ọlọ́wọ́ ni zuyina lilladhina kafaru alhayatu dunya wa yaskharuna min alladhina amanu kódà àwọn tó ma fi àwọn onígbàgbọ́ tó ma fi wọ́n ṣe ẹ̀yẹ lórí pé wọn ò rí wá jẹ́ dandan káwa náà káwa náà kárí ayé bẹ́ẹ̀ kárí ayé bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́ bá bá fún wa kámọ̀ pé tó fún wa nìyẹn ìtí ò bá fún wa kámọ̀ kò fún wa nù pé ṣe pàtàkì nínú sẹ̀mí ayé wa òun náà ni kásìn ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí ọba ṣe ní kásìn ilé ayé yìí ayé yẹpẹrẹ ni o àwọn oríṣiríṣi ọ̀nà lànẹ́bí a ma fi gbà ṣàlàyé níjọ́ka anẹ́bí lọ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ wọ́n bá rí òkú ẹran ọ̀nà òkú sórí àtàn anẹ́bí wá náwọ́ sí pé ta ló láìkì òkú ẹran yìí kódà ni ọmọ ẹran kékeré ni anẹ́bí wá ń ta ló láìkẹ̀ ń kálukú ni àà ọlọ́run bá ó níyì lọ́dọ̀ ọlọ́run ju ayé lọ so ní pé mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ pé ìṣẹ̀mí ayé yìí ẹnu tó ń wá ṣe níbẹ̀ oníkóhun ọba kó ń kàfí orí náà sí alkiyama ẹni tí ọba yé nílé ayé ni wọ́n mọ̀ pé rẹ̀ ń jẹ́ pé ẹni tí kò mọ̀ tó wá ṣe nílé ayé náà ni ojúṣe tèmi ọba yékéyéké kí bí n ti ń jẹ́ tawhid ìgbàgbọ́ kó yé wa ọ̀pọ̀lọpọ̀ ìlú mílẹ̀ máa gbé ìgbàgbọ́ ó yé wa àmọ́ tó máa ń ṣàlàyé rẹ̀ kálukú náà mọ̀ pé n ti ń jẹ́ ìgbàgbọ́ yìí kò dúó kò fẹsẹ̀ múlẹ̀ oníṣẹ́rí mùsùlùmí ẹni tí ó bá jẹ́ mùsùlùmí gidi tí ó jẹ́ mùmìnì ilé ayé ilé ayé tẹ rí yẹn sí jìnà ń ló dá igẹ́ bí ẹ̀wọ̀n fún ni bí ẹ̀wọ̀n náà ilé ayé ó sì rí fún ọ ìtumọ̀ rẹ̀ ni pé kìí ṣe pé yọmọ jìyà kìí ṣe pé ìyọmọ jìyà alimamu Nawawi rahimahullah bá tí wọ́n ṣàlàyé hadithi yìí hadithi tó ní pé ad-dunya sijnul mu'min ipe ayé ó jẹ́ ẹ̀wọ̀n fún mùmìnì wọ́n ni wà jannatul kafir ó jẹ́ àlìjánà fún ẹn tó bá jẹ́ kéfìrí Imamu Nawawi ní pé annakulla mu'minin masjún wọ́n ní gbogbo ẹn tó bá jẹ́ mu'mini masjún ẹn tó wà nínú ẹ̀wọ̀n ni mamnu'u fi dúnìyà akọ̀ fún nílé ayé yìí mina sha'awatil muharrama wal makruha gbogbo tí ẹ̀mí ma ń fẹ́ ṣe láburú ìtọ́lọ lóhun ní èwọ̀ ni ìtọ́lọ ní kò dá ẹniyàn ò ní débẹ̀ mukallafun bi fi'li ta'at ash-shaqqa ọmọ ènìyàn yẹn ní nílé ayé tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ló mọ̀ pé ọlọ́run gbé àwọn kankan kọ́hun lọ́rùn tó ń gbọdọ̀ máa ṣe ní ẹ̀sìn ní afárádà ní sùúrù ní ìnáwó kíyàn lágbára kólóhùn ní sẹ́sìn so kó ní fàájìlò wọn máa ṣe nílé ayé tóhun yóò padà dára ẹlẹ́dì pẹ̀lú agbára yẹn náà bẹ́ẹ̀ náà ni kíyàn ó lówó kíyàn ní á ah, tó bá wèmí lè mẹ́fò tèmi ṣe kò sí pé à ń fowó ṣàánú èèyàn kò sí pé à ń fowó ràn yàn lọ́wọ́ kò sí pé à ń fowó ná sí ti ẹ̀sìn ọlọ́run ọba ta'ati shaqqa àwọn nǹkan tó le ọlọ́run fẹ́ káwá ṣe ń ayé àmọ́ o fa'idha mat tí musulmi bá wá kú tán imamu Nawawi ní pé istarah min hadhal wa nqalaba ila ma a'adda Allahu ta'ala ìgbádùn wa dé fún musulmi tí musulmi bá ti pàjúdé kẹrẹ báyìí olú ti mọ̀ pé ah òun ti mọ̀ pé yóò wà bọ́ sínú ìgbádùn tọ́lọ́mọ bá palé ṣe kalẹ̀ mina ni'ami da'im àwọn adùn láíláí wàrọ̀ àti ìkọ́ọ̀lẹ́sọ minal munagazot àtàwọn ìgbádùn ìsinmi ìsinmi tó yẹ pé ìsinmi yányán ìsinmi tí ò ní wàhálà kankan nínú gbogbo tí yẹn bá lóhun rí sinmi lé ayé yìí ẹlòmílẹ̀ nígbàgbọ́ pé ní tí ò jẹ́ ká rí sinmi owó yìí náà ni tí ó járí sí mi ìjọba yìí náà ní ó ṣe dáadáa sí wá wallahi alazim tí ẹ bá jẹun tó ní ìgbàgbọ́ tó jú ti ẹ̀sìn ọlọ́run ọba èyàn mọ̀ pé ibẹ̀ ni ìsinmi wà bí yàn lówó lọ́wọ́ tí ò bá ti nígbàgbọ́ kò lè rí sinmi so bẹ́ẹ̀ ni gbogbo ìsinmi talqiyama ìsinmi láíláí ni èyàn tó ṣe wàhálà fa innama له من ذلك ما حصل في الدنيا مع قلته وتقديره بالمناغزات kèfèrí tí bá ń ṣẹ̀mí ilé ayé yóò mọ̀ rí nǹkan tí ó bá rí nǹkan yẹn lè kéré nǹkan yẹn lè pọ̀ lójú tí ẹ̀ àmọ́ kékeré náà ni lọ́dọ̀ Ọlọ́run Ọba tóun ti bí nǹkan yẹn ṣe pọ̀ lọ́dọ̀ tí ẹ̀ tí ń wo ohun yóò tún rí pé àwọn munagozot àwọn ìnira ó tún wà ń bẹ̀ fún un bí ọ lówó nílé ayé o lè gbádùn kò ní mo lówó tán pé ah, a ti wá rówó àti wá gbádùn tán báyìí ìrọ ìgbà tó bá lóhun ní wá mọ̀ pé ah àtúnfẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹn tó bá súnmọ́ àwọn tí wọ́n lówó dáadáa yóò túnmọ̀ pé kọ́lá ikùn bí tálíkà mi ṣe máa ń sùn olóyìn ò lè sùn bẹ́ẹ̀ tí ó pé tí tálíkà bá fọrùn lélẹ́yìn àyíní tí ó àwọn owó kan tí ó gbà ọkìní kan tí ó ṣẹlẹ̀ ní ọmọ rororororo tó bá ń rí sùn yóò tó mọ́ lára rẹ̀ tó tàrí tó tají so bí agbèsè kan tán jẹ́ bí agbèsè kan tó ń jẹ́ èyàn so bí sẹ̀mí ayé tí wọ́n ṣe rí nù so wàtẹ̀kọ́dúrì yìí ìrúpọ̀ wà ń ló ẹ̀sọ̀ wá bẹ̀rẹ̀ wàhálà báyìí so náà ní pé mùsùlùmí agbọ́dọ̀ gbọ́ bí annabi sallallahu alaihi wasallam kó ìṣàlàyé ayé fún wa pípé ad-dunya sijnul mu'mini wa wá bẹ́ sọ́rọ̀ rẹ̀ di kèfèrí ní ayé kó sọ ayé rẹ̀ dàlìjánà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ayé láti sọ̀rọ̀ àlìjánà kọ́dẹ̀ tó wà nọmbà 1 àwọn àfáàní wọn ti sọ ayé ìdí àlìjẹ́nà náà ló fà ní gbogbo everybody náà bí wọ́n ń sá erékeré àfá tó yẹ kí ó sẹ̀mí gẹ́gẹ́ bí annabi ṣe ní kó sẹ̀mí annabi sallallahu alaihi wasallam annabi gan fúnra rẹ̀ òun gan sẹ̀mí ẹni tó pé kò sí tó bá fẹ́ ní tí ò ní anábí ò fẹ̀sìn jẹun kò fẹ́ àwọn mùsùlùmí kò sọ wọ́n dóúnjẹ kò sọ wọ́n dẹrú kò sọ wọ́n dọmọ ọ̀dọ̀ ẹ̀rí tán pé àwọn àwọn tí ń tẹ̀lé ní kí náà ń pè wọ́n ashab àwọn ọ̀rẹ́ náà ni wọ́n ń pè àwọn tí ń tẹ̀lé ni láwọn ọmọkéwú rẹ̀ wá ní àwọn ọ̀rẹ́ mi ni kódà tọ́mọ gẹ́ ni àwọn ah, lẹ́kọ̀ọ́ bá àà ah. irú àìlẹ́kọ̀ọ́ wò ní bàbá tó bá ti ẹ̀kọ́ ní bàbá ni so irú eléyìí iná ni Ànábì sallallahu alaihi wasallam bó ṣe ayé ní kódà àwọn sọ̀hábà wọ́n ròyìn máyé kéré Ànábì débi pé tánà ibá yọ láàrin àwọn báyìí wọ́n láwọn ìdìde fún àwọn onídìde àfáàmì tó bá dóde mo ti rábà kan rí ó dóde gbogbo èèyàn dìde ẹnìkan sì jòkó ń tiẹ̀ àwọn alákọ̀wé tó ń kàn ká newspaper ń tiẹ̀ alákọ̀ọ́ ìwọ̀n ló fi ṣe gbogbo wà sí ó sì ẹni tí ń ka newspaper àwọn ló fi ṣe wà sí gbogbo ẹ̀yẹn gbogbo èyàn ti dìde fún ọ ẹnìkan tí ó dìde fún ọ sí wá ní ọlá báyìí so bí ẹni tó bá kayé kún bí wọ́n ṣe mọ̀ rí nìí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 في صحيح حديثا عن عائشة رضي الله عنها تصف معيشة والزهد النبي صلى الله عليه وسلم في الدنيا قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من طعام بر لثلاث ليال تباعا حتى قبت هذا أقف الله وبا حتى رأيكيك فأسواج والنبي محمد وعوارى النبي وأصحابه لقلنك في كيك في كاريوان àwọn àdìmúmà náà sallallahu alaihi wasallam ọ̀rọ̀ nípa ìṣẹ̀mí ayé bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí ìṣẹ̀mí ayé yìí sí ni ó gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí àfàìrí àfàìlọ tọ́lọ́n bá kó àwọn ìkẹ́ ilé ayé sọ́dọ̀yàn kí o dúpẹ́ fọ́lọ́run kí o lò gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fẹ́ kí o lò bákan náà tọ́lọ́n ìdúpẹ́ fún ọlọ́run ọba nínú àwọn ìkẹ́ ọlọ́wọ́ ọba ẹ̀rì pé mo ní tọ́lọ́wọ́ ọba wá yọ àwọn kankan kò nínú ìkẹ́ ní táwọn gbàgbọ́ pé ìkẹ́ ọlọ́run òun náà ni owó àti ọmọ pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn Yorùbá pé owó ti eléyìí náà ní tó takọ àgbọ́yé ẹ̀sìn ni sàbíkátún ni ọlọ́run tí súnmọ̀ rẹ̀ náà ni pé kò tí lówó náà sọun sórí eléyìí àgbàgbọ́ yẹ́ ẹ̀sìn ni torí pé kí ni àwọn nǹkan mí bẹ̀rẹ̀ kẹtẹ́ tó ṣe pé ìkẹ́ ọlọ́run ọba ni tọ́mì ni ò sì béèrè lọ́nà ọlọ́run tọ́lọ́ sì ṣe fún yàn so bákan náà ṣe rí gbogbo àwọn ọrọ̀ ayé ẹni tọ́lọ̀wọ́ bá ṣe fún tó ṣe gbogbo àwọn ìkẹ́ ayé fún kèsì pọ́lọ̀wọ́ bá kólúra rẹ̀ nígbà mí sí ní ẹni tọ́lọ̀wọ́ bó ṣe fún kèsì pọ́lọ̀wọ́ bá kólúra rẹ̀ nìyẹn so ní pé owó àbí gbogbo táwọn èèyàn máa nílé ayé ní tí yóò fi mọ̀ pé ọlọ́run bá fẹ́ kẹ́ni yìí ọlọ́run fẹ́ràn rẹ̀ pẹ̀lú owó tó ṣe fún òun kan ní

kọ́lá tí yọba lówó lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam aisha ìyàwó annabi ní ròyìn annabi sallallahu alaihi wasallam ó ní ìgbà táwọn ti wọ madina báyìí táwọn ti wọ madina tó wá náà lámà ipò tí madina ń jẹ́ nínú ṣẹ̀mí ayé annabi sallallahu alaihi wasallam ayọ́lá ayọ́lá nífà annabi sallallahu alaihi wasallam ó wá ní annabi ṣẹ̀mí ní madina débi pé àwọn ọ̀jẹun ọjọ́ mẹ́ta léra wọn rí káwọn jẹun fún ọjọ́ mẹ́ta consecutively ọláwọn ò ṣe rí láyé fọ́yẹ́ pé àwọn jẹun lónìí tó ṣe pé oúnjẹ yẹn ẹwọ́ oúnjẹ tí ń sọ náà o tọ̀hámi min burrin alkama ọláwọn ọ̀jẹ́ alkama rí lọ́jọ́ mẹ́ta bí kọ́ jẹ pé àwọn jẹ lónìí àwọn jẹ lọ́sàn àwọn jẹ lálẹ́ àwọn jẹ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ọláwọn ò ṣe bẹ́ẹ̀ rí fúnjọ́ mẹ́ta kó pélé ra wọn so ṣe mítà nẹ́bí ṣe lélé yìí so tọ́lọ̀ bá ní tó bá dá owó sọ́dọ̀ ti ẹ yíwọ̀n túnmọ̀ sí pẹ́kọ́ wá rí pé tọ́ gbogbo táwọn wájí sallallahu alaihi wasallam òun ní ń ṣayé báyìí o so àwọn ìyàwó annabi wọn pariwo sorú eléyìí ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ láńlá fún àwa mùsùlùmí in tó yẹ ká ṣe ń lé ayé tọ́lọ̀ ń torú rẹ̀ dáwàá òun náà ní ẹ̀sìn ọlọ́run ọba kálọ̀ lè gbọ́ yé o táà bá gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé èyàn ṣòfò èyàn sọ́ọ̀tì gbogbo tó bá lè wù kéèyàn ní èyàn ṣòfò èyàn sọ́ọ̀tì ẹ̀rí pé mi ń tẹnu mọ́ ẹ̀sìn ọlọ́run tí ń sọ wípé kọ́ gbọ́ yé wàláì lásìn kéèyàn gbọ́ súnà nẹ́bì yé ni o torí kò sí ọ̀nà mí jọ̀nà yìí lọ àbí tí yẹn bá ń tin rí ara yẹn jẹ kò sí ọ̀nà mí jọ̀nà yìí lọ tí ọ̀nà tó eh, Tìjàní àlọ́fẹ́ ṣe ni àbí Kàdìríyà àlọ́lọ́fẹ́ rí ojú Ọlọ́run ẹbọ lọ́mọ ṣe ẹbọ wàláhì sọ́bìláì lẹ́dẹ́láìláìláwà ẹni tó bá tracy súfí dáadáa tó bá kà nípa súfí dáadáa yóò mọ̀ pé súfí àtàsọ́wùf nasarani súfí christianity ni kò sí yàtọ̀ àtàsọ́wùf majúsí ẹ̀sìn majúsí wà ń bẹ àtàsọ́wùf yàní yahudi ẹ̀sìn yahudi wà ń bẹ kò sí tí ò pé sínú súfí afẹ́ni tí ò bá gbọ́ yé tí ò bá tí ò sí research pa rẹ̀ ẹlòmí ọmọ tán rẹ̀ yóò láwọn kan àwọn bá súfí jẹ́ ni súfí ọ̀dá láti lẹ̀ náà ni fún ọ̀bá jẹ́ kí lè ẹ̀mẹ́ fi fọ̀gbẹ́ tó wà ní ìgbẹ́ yẹn tó bá fọ̀ dáadáa náà ìgbẹ́ tó lè dáná ìgbẹ́ ò ah, ni súfí الصوفي لا يرى زنا زنا بل الحلول في كل شيء فهو وحدة الوجود لكل شيء فأكنا ني إمبارا رسوني صوفي kẹwàá ní ah, kẹwàá eh, kí sára tí wà àà ń ta ní sára yí oun gangan ní súfí oun gangan tó ní wọ́n ma ṣe sí náà lọ́run pé kí ni kọ́dà kò lè sọ yóò tún sọ́nú lé gan tó wà ní lé pé ìmọ̀ mú tí torí kò sí yàtọ̀ láàrin omi àti ọtí lọ́dọ̀ súfí mm-hmm. ọ̀kan náà ni so òun ni pé tíyàn bá ní kíyàn fẹ́ sẹ́sìn ọlọ́wọ̀n ọba tí ń pariwo ní kíyàn mẹ́sìn kíyàn mẹ́sìn ẹlòmínà ní àwàláì àti sẹ́sìn báyìí rọ́ hátà tàtàsẹ́nàn àbí kó sallallahu alaihi wasallam òun ní sẹ́sìn ọ ẹni tí ó bá ṣe súnà ń tẹ́rí ara rẹ̀ jẹ́ ní tẹ́rí ara rẹ̀ ọkọ̀ ń sí mú kálukú lọ́wọ́ lójoojúmọ́ ìtumọ̀ pọ́pọ̀ ń sí ní pé ẹ̀mí kálukú ń bọ́ ní ọgbàlùkú ń bọ́ wàláì tí ẹ bá ń gbọ́ tí ẹ bá súnmọ́ àwọn oníbídí àwọn onísúfì ìyún sì mọ́ sunkú fẹ́lú mi wọn pé ha ó sì ní wọn sẹ́sìn báyìí ó sì kú sí rí ẹbọ báyìí náà látún lóhun pé la ilaha illallah yóò pè Abdulkadiri Tijani ìtún jẹ́ Tijaniya yóò pè Ibrahim Niyas wọ́n sì ń kú ni pé mùsùlùmí agbọ́dọ̀ mọ̀ nǹkan táwa ṣe ń ayé o Ọlọ́run bá kó ṣàánú fún wa اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم انظر المجاهدين في كل مكان الذين يجاهدون لإعدائك الماتك اللهم كن ما ولاة أمورنا واجعل لهم بطانة الصالحة يا رب العالمين àdúrà tá à ń ṣe níbí òun ni pé ọlọ́run bá wa darí wọn bá wa fi ẹsẹ̀ wọn lé ojú ọ̀nà dáadáa ẹ ìlànà àdùsùn náà wàlá ìtẹ́bá gbọ́ alùsúnà kan tó bá ní alùsúnà lòun tó pé ọ̀rọ̀ gọ́ọ̀mẹ́ntì náà sàmọ̀ sán gbogbo gbà eke ìjọba sí kíní kan ìjọba ọba agbẹ́sálángá ìjọba ògbé títì fáwọn ìjọba òsí kíní kan fáwọn ìjọba òsí kíní kan fáwọn wàlá ẹni òkísà alùsúnà ó lẹ́niyàn ó ọ̀rọ̀ rẹ̀ méjì ní kọjẹ́ pálá ìmọ̀ kan ikàn sọ pé súnà lòun ṣe kọ̀ mọ́ tóun ṣe gẹ́gàn sàbíkò ìjẹ́ pé onífẹ̀ẹ́nú èèyàn láńlá pàtàkì jùlọ yìí tó bá ti ráwọn èèyàn sọ fún tán sọ pé àní ẹmọ́ báyìí ẹmọ́ sọ báyìí má inú mi wá dùn ọgbà ọ̀rọ̀ kan jẹta so ma bú wọn so àwọn náà ti síwọ́ tí ọ nìsìn wọ́n bú búbú wọ́n bú bàbá rẹ̀ wọ́n bú búbú kan so náà ni pé ojúṣe alùsúnnà gbogbo alùsúnnà ìṣe ní kọ́lá imamu ahmed oúnjẹ bá rẹ̀ nìkan tó bá ń ṣe kútúbà tó bá ilé tí ó bá ti ṣàdúwà fún àwọn olórí ẹ̀yà kíyèsí àmá alùsúnnà tó bá ṣe ni ọlọ́run àwọn olórí ọlọ́run bá wa tún wọn ṣe kó tán wa náà ṣe so bá ṣe rí tọ́pọ̀lọpọ̀ wọ̀ ọ̀dá ẹnìkan tí ò dá lára wátá pọ̀ ló jẹ olórí fún wa

kí ọlọ́nkọ́ mọ́jí kó dàrú subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa